من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أفني فولو وبوا تبارك وتعالى àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam síra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tún ni wọn náà ni tíra alwajizu fi fiqhi sunna wal kitab al Abdul Azim o náà ni báàbù ti ń sọ̀rọ̀ nípa tàtàwò àwọn ìrun tó ṣe pé wọ̀nyí sì rún ọ̀ràn àyàn ìrun tá ń pè ní ìrun náàfílà o náà ni yorùbá ń pè ní àti àkígbọrẹ abẹ̀rẹ̀ báàbù ní ọ̀sẹ̀ tó kọjá afa sọ̀rọ̀ àwọn afa nípa wípé yìí ó pín sọ́nà méjì àléyìí tá ń pè ní tàtàwò mutlak àti tatawo muqayyad irun àkíbọrẹ ìyẹn ní pé àwọn àrùn tí èyí sọ̀rọ̀ àyà tó ṣe pé mutlak lòun òun kò ní òǹdíwọ̀n àsìkò tó bá wúyàn àbáwọn ìgbà tó bá wúyàn èyàn lè kí wọn ìmí ń nínú wọn gan kò lóǹkà ó wà mutlak ni á ní àwọn tó yẹ kó wà èyí tó yẹ pé ó wà pàtó àbí ó ní òǹdíwọ̀n ìmà pẹ̀lú àsìkò ni àbí pẹ̀lú òǹkà táàkì bákanáà fáà tó wá ní àwọn èyí tá wá ní mùkáyàdì ó tún wá pín sọ́nà méjì a ní èyí tó jẹ́ mọ̀ ákàdá àtúnwá jẹ́ èyí tó jẹ́ gẹ́rù mọ̀ ákàdá èyí mọ̀ ákàdá òun náà ni àwọn èyí tó pọn dandan gan tó lágbára gan gẹ́gẹ́ bí àwọn súnánù rawati àwọn àrùn tá a máa kí tó so papọ̀ àwọn ìrun ọ̀ràn àyàn kọ̀ọ̀kan ìmọ̀ ká tó kírun ọ̀ràn àyàn kan ni tàbí lẹ́yìn ìgbà a bá kí ìrun ọ̀ràn àyàn yẹn tán nínú wọn nìyẹn pé bá ní kò mọ lórí èyí tó súnánù nìkan àwọn àrùn a máa kí síwájú wọn bẹ lábẹ́ àwọn mọ mọ̀àkádà nínú àwọn yìí tí ó tún wájá pé kí mọ mọ̀àkádà yìí ìmí náà ń bẹ tó ṣe pé so ọ̀ràn àyàn ni làfà ti mú àlàyé wípé bóyá tá nísìn gbogbo kọ̀ọ̀kan pè ó yẹ ká kírun ká kí náà síwájú ká tó ṣe lọ. yìí ibi tá a ti wá òun náà ni àwọn kéwú tánàbí máa ké lórí àwọn súnánù àmìlólò àwọn àbóyá bí àwọn sọ̀látò tàtàwọ̀ yìí lórí àwọn míì nínú ẹ̀kẹ́ sí gbogbo ẹ̀ àwọn sọ̀látò eyi èyí tá ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀ òun náà àwọn tó jẹ́ mọ̀ àkàdà àwọn akéwú tánàbí wa máa ké lórí àwọn míì nínú rẹ̀ afani ma jaa fi qira'ati nabiyyi sallallahu alaihi wasallam fi ba'di hadhihi salawat nǹkan tí ànábì máa ké ní kéwú lórí àwọn apá kan nínú àwọn ìrun tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìyẹn salatu tatawwu al-muqayyada an aisha radhiyallahu anha qalat kana rasulullahi sallallahu alaihi wasallam يقول نعمة السورتان يقرأ بهما في ركعتين قبل الفجر قل هو الله أحد وقل يا أيها الكافرون وقال ترى ماما وسيدة عائشة رضي الله عنها wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam jẹ́ni tí máa sọ wípé má dàlá sóra méjì kan ìyẹn ni pé súrà méjì kan máa rẹwà jùlọ o súrà méjì yìí a máa ké méjèèjì lórí ìrun rákà àtẹ́yìn kọ́bùlà alfajr rákà méjì tá a máa yàn àbí tá a máa kí síwájú ìrun alfajr yẹn ìrun àṣùbà kí ni súrà náà kúlùhù wàlúwàhù áhàdẹ àti kúlìyà ayú alkàfìrún súrà méjèèjì yìí. ìbẹ nínú àwọn súrà tá a máa ké lẹ́yìn fatiha tàbá fẹ́ kírun rakata alfajiri nígbà bá ké suratul fatiha gbogbo orun sábà kí dandan ní ká ké suratul fatiha raka àkọ́kọ́ lẹ́yìn suratul fatiha àwa ké kuliya ayu alikafirun ní raka ẹlẹ́ẹ̀kejì a ké kuluhu allahu ahad àwọn salatu tatawo yìí tatawo yìí. àwọn kan bẹ nínú ẹ̀ ṣe pé wọ́n ní àwọn sóra kọ̀ọ̀kan pàtó tánàbí máa ké lẹ́yìn fàtíà gbogbo òórùn pátápátá àkọ́kọ́ ké fàtíà nà so nínú ẹ̀ náà nìyí àmọ́ kò wá máa lórí sóra yìí nìkan tánàbí máa ké lórí ìrun rakat alfajr ẹ̀gbọ́n wa tó tẹ̀lé an abi hurairah radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qara'a fi raka'atay alfajri. kul ya ayyuhal kafirun wa kul huwa allahu ahad wọ́n gbà látọ̀dọ̀ sayyidina abu hurairah radiyallahu anhu ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ké lórí rakata alfajiri yẹni pé raka méjì tá a máa kí síwájú òun àṣùbà lẹ́yìn fatiha ó ké kul ya ayyuhal kafirun lórí asúra waraka àkọ́kọ́ ó sì ké kul huwa allahu àdínsì náà ó ń sọpọ́tì ta kàsókè yẹn ẹgbàwámi anibun abbas radiyallahu anihuma anna rasulallahi sallallahu alaihi wasallam kana yakra'u fi raka'atayil fajri fil ula minhuma قولوا آمنا بالله وما أنزل إلينا الآية في البقرة وفي الآخرة منهما آمنا آمنا بالله واشهد بأننا مسلمون إلى آخر الآية وقال ترى سيدنا عبد الله بن عباس الله كبا وكي wọ́n ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run kí ìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run máa bá sọ báyìí pé anábì sallallahu alayhi wa alihi wa sallam ìmáa ké tó bá fẹ́ kírun alfajr yẹni pé ìrun rákà méjì tá a máa kí lẹ́yìn aaa ah, ta bá jáde ká tó kírun àṣùbà tìlùkúùlà níraka àkọ́kọ́ nínú méjèèjì súra àbí áyà tí máa ké lẹ́yìn ni kúlú ámànà nabilahi wà máa unzila ìlẹ́yìnà áyà ń bẹ nínú súratul baqara ni áyà one and thirty six nínú súratul ka ka

ali imran eléyìí ni ẹgbà kan alábi tún láwọn mi àbí áyà mi títún máa ké lórí ràkàtà alfajiri yàtọ̀ sí méjì tá a yìí nínú ẹgbà hadith mi raka àkọ́kọ́ anábì wa alihi wa sallam yóò ké áyà tẹ̀lé àkọ́kọ́ tá sọ yẹn yẹn ni pé one yóò ké lórí àkọ́kọ́ ń bá ké yóò tún wá ké aya ali imran nínú lórí rákẹ́lẹ́ ìkejì lẹ́yìn fásitì àtọ́lọ́sọ́wá ìpè kul ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum títí délẹ̀ aya wà nínú suratu ali imran aya nọmba 65 subhana bíi tí máa ké wọn yẹn nígbà míì lẹ́yìn fatiha lórí rákà àkọ́kọ́ yóò ké kúlí yá ayú alkafirun ìkejì yóò wá ké lẹ́yìn fatia lórí rákẹ́ lẹ́ẹ̀kejì ìgbà míì dẹ̀ ni yóò ké ìkan nínú àwọn àyà tí a dákọ̀ yìí nínú sóràtù bákọ́rá àti sóràtù ali imran èyí tó sì dáàjù òun náà ni pé kéèyàn máa ké wọn báyẹn báyẹn ti ṣe máa ké tàbá ké yìí nígbà míì á ké mi ní ìgbà míì ìyẹn lórí rakata alfajr ẹgbàá wa tó tẹ̀lé عن ابن مسعود رضي الله ما أوصي ما سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ في ركعتين أو في ركعتين بعد المغرب وفي الركعتين قبل الفجر قل يا أيها الكافرون قل هو الله أحد وقال صدى عبد الله يما مسعود كي ينولون كما با oni ma owo si oni mi ile sonka mi ile kaye ba ma sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam tí mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam yaqra'u fi rak'atayni ba'da al-maghrib tí máa ké lẹ́yìn rákà méjì tá a máa kí lẹ́yìn maghrib wa fi rak'atayni qabla al-fajr bákan náà tí sì máa ké lẹ́yìn rákà méjì jẹ́ pé a máa kí síwájú irun àṣùbà yẹn rákà al-fajr kí ni súrà náà ó ní ní ilé ṣe òǹkà iye ìgbà tí mo gbọ́ tánàbí máa kí àwọn sóra wọ̀nyí so àdéhìsì ó tún sọpọ́tì àwọn méjì tá a ti kà sókè nípa wípé anabi sallallahu alaihi wasallam nígbà míì a máa ké kúlíyá ayú alkafirun àti kul huwa ahad lẹ́yìn fátíà lórí àràkà méjì tá a máa kí síwájú irun alfajr lẹ́yìn náà ẹgbẹ́ bá ti sọ àwọn ááyà méjì tá a tún sọ yìí náà sínú sóràtò bákọ́rá àti sóràtò áàlì mọ̀rán a máa ké wọn nígbà míì so ilé báyìí a tún wá rí ẹ̀kọ́ mi àbí àwọn kéwù mi tánàbí máa ké lórí àrùn àwọn súnánù rawatibi yìí òun náà lè ti máa magrib so irun tá a máa ké tá a bá ké magrib tán rákà méjì tá a máa ké yẹn èyí tó tó bá súnà fẹ́ tẹ̀lé súnà òun náà ní a kùlìyà ayú alikàfirun lákẹ́lẹ́ kejì lẹ́yìn fatiha àáké kúlùhù allahu ahad súra méjèèjì yìí kùlìyà ayú alikàfirun àti allahu ahad a máa ké wọn púpọ̀ a jùlọ lórí àwọn ìrun sọ̀látò tàtàwò kọ̀ọ̀kan nínú àwọn àyè tánàbí tí máa ké wọn òun náà ni àyè méjì tí a bá ti ṣàlàyé fún yìí nínú hadith náà alákọ̀ọ́kọ́ náà ni ka raka méjì síwájú irun àsùbà then raka méjì tá a kí irun magrib ibi ta ibi ti ké súra yìí méjèèjì òun náà ni lórí irun wítìrì à ń yẹn náà a máa ké kúlíyá tó bá fẹ́ wítìrì mẹ́ta nìyẹn lórí ẹlẹ́ẹ̀kejì yóò ké kúlíyá ayọ́ àlùkàfírùn yẹn tó bá fẹ́ rákà ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ yọ̀ọ̀kan yẹn yóò wá ké kùlùhù aláhù ẹ̀rí níbẹ̀ yẹn náà máa ké kùlùyà ayọ̀ alkafirun àti kùlùhù aláhù. then nínú irun tá a máa kí tá a máa lọ sí sábà ṣe tawaf yẹn sunna tó tawaf sábà tawaf tán irun rákà níbi tá a máa kí yẹn náà súrà tára yìí máa ké náà ni kùlùyà ayọ̀ alkafirun àti kùlùhù aláhù ahad. àwọn irun ọ̀ràn yẹn náà ìkọ̀ọ̀kan wà tánàbí ní àwọn akéwù pàtó tí ma ké lórí wọn bẹ́ẹ̀ náà ni àwọn ìrun náfìlà èyí tó sì dáa náà ni pé náà gbogbo àwọn bánàbí ṣe ma ké yẹn ká gbìyànjú láti ma ké àwọn kéwù tí ànábì ké yẹn ó sí Muhammad sallallahu alayhi wa sallam tó àti yẹ a bá ké súrà míì náà kẹsẹ̀ pé yóò nírun yẹn àmẹ́yìn ò ànábì fẹ́ kí yẹn èyí tó sì dáa jù náà ni pé ká kí n tánàbí máa ké lórí ẹ̀ wallahu alam nínú àwọn ìrun tó tún wá jẹ́ sunna tó tún wá jẹ́ tasawwuf mu'akkada tó tún lágbára tó kápá tá a gbọ́dọ̀ má kì í òun ni irun witr tá ń pè ní wa fadluhu ìdájọ́ tí ń bẹ fún alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alùwítìrì súnà tó mọ̀ àkàdà sẹ́rí wítìrì kìí sọ̀rọ̀ yẹn ni àmọ́ súnà mọ̀ àkàdà ni súnà tó lágbára ni tábà ní súnà gbogbo súnà ló yẹ kéèyàn máa ṣe àbáwọn súnà yẹn ní ìtún wọn jura wọn lọ ìtàbá ní súnà mọ̀ àkàdà ètò ẹ pé súnà tó yẹ kó lágbára tá a kàn ń pa tẹ́ pé a emphasize lórí ẹ̀ gan tí ò yẹ kéèyàn má ṣe àfáàní hatta alayhi rasulu sallallahu alayhi wa sallam waragaba fihi anabi seni lójú kòkòrò sí wítìrí yìí anabi seni lójú kòkòrò sí bákan náà ó gbani níyànjú anabi gbani níyànjú sí ó sì seni lójú kòkòrò sí yẹni pé ó gbani níyànjú láti máa kí wítìrí yìí ó sì ṣe wá lójú kòkòrò láti máa kí. an abi hurairata radiyallahu anhu an rasulillahi sallallahu alaihi wasallam qala inna allaha witrun yuhibbul witr wọ́n gbà látọ̀dọ̀ sayyiduna Abu Hurairah radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé inna Allaha witrun ọlọ́run ọba dájúdájú ọlọ́run wítìrì lọ́lọ́run yẹni pé ọlọ́run ọba àṣọ ni ọlọ́run ọba ọba kan ṣoṣo ni Allahu wahid laysa ithnayn laysa thalatha wa laysa arba ọlọ́run ọba kan ṣoṣo ni witrun àṣọ lọ́lọ́run subhanahu wa ọlọ́run ọba kò pé méjì kò pé mẹ́ta bẹ́ẹ̀ kò pé mẹ́rin ọba kan soso lọ́lọ́run subhanahu wa ta'ala yuhibbul witr bẹ́ẹ̀ ọlọ́run báyìí ó nífẹ̀ẹ́ wítìrì yẹn ni pé ó nífẹ̀ẹ́ àwọn nǹkan tó bá jẹ́ odd nǹkan tó jẹ́ àso yẹn pé nǹkan tí méjì ò ni ẹyọ kan ni wa ta'ala. إن الوتر ليس بحسم ولا كصلاتكم المكتوبة ولكن رسول الله صلى الله عليه وسلم أوتر ثم قال يا آل القرآن أوتروا فإن الله وتر يحب الوتر wọ́n gba alátọ̀rọ̀ sẹ́yìn alì ìkẹ́ ọlọ́nkó máa bá ìyọ́nà ọlọ́nkó máa bá ó ní dájúdájú tẹ̀rí wítìrì tá a máa kí lẹ́yìn sàbí hàtì kìí ṣe kọ́rùn-ún àyàn kìí ṣe kọ́rùn-ún ó tún wá sàlàyé ọ̀rọ̀ yìí fún wa pé wàlá kasalatikumul maktuba kìí ṣe gẹ́gẹ́ bí àwọn ìrun yín tẹ́ máa kí tó jẹ́ ìrun ọ̀ràn yẹn wákàtí márààrún gẹ́gẹ́ bí àwọn wákàtí márààrún zor maghrib amin isha àti àṣùbà kìí ṣe bẹ́ẹ̀ ni amúnà súnà tó lágbára ni torí pé ń bẹ nínú àwọn àfàkùnfẹ́ tó wútìrí ọ̀ràn yẹn ni.

àwọn tó pèlè ọ̀rọ̀ àyàn irú ọ̀rọ̀ báyìí láti pèlè ọ̀rọ̀ àyàn kánàdé pàṣẹ rẹ̀ ni àwọn ọ̀rọ̀ míì náà tún wá sí pé ń túmọ̀ sí pé àwọn lò láti ti jẹ́ ẹ̀rí pé ọ̀rọ̀ àyàn ni àmọ́ sí ká kìí sọ̀rọ̀ àyàn ni àmọ́ súnà tó lágbára tá a má kiri torí pé ànábì wítìrí kalẹ̀ nígbà kan rí ó wà ó wà ni wítìrí kalẹ̀ rí so àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà bó ti káwọn náà rí nìyẹn so dábì wọn sọ báyìí pé fa dájúdájú ó sì nífẹ̀ẹ́ àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tó yẹ pé àlè ti méjì pín sí méjì tí méjì ò ṣeé pín ìyẹn náà ni kó nífẹ̀ẹ́ wítìrì wákùtùhù àsìkò wo ló wáyé ká kí wítìrì àsìkò wo làá máa kí wítìrì wítìrì yẹn ó a máa ké àbí tá a máa kí lórí ẹ̀ insha Allah ká fọ́ ṣàlàyé ẹ̀ àfààní yẹjúdù lè wítìr ní báàdì sọlá ti ìṣá ìlà tòló ìlfàjọ wítìrì lẹ́tọ̀ tábà ti kírun ìṣá ìtàn títí tálfàjọ ló fi yọ yẹn ni pé tábà ti kí ìṣá ìtàn lálẹ́ èyàn lè kí wútìrí rẹ̀ àsìkò wútìrí ti bẹ títí tálùfájúrò ó fi yọ tálùfájúrò bá ti yọ àsìkò wútìrí ti ó ti kọjá so láti sàn ẹlò àwọn míì tàbá ti kí iṣẹ́ àìtàn wọn ó dìde wọn ó kí wútìrí wọn kó sábúrú àmẹ́yìn tó dáa jù fẹ́ni tó bá mọ̀ kó wọ́n jí lóru ni pé kó fi kalẹ̀ di ìgbẹ̀yìn òru àmọ́ àsìkò rẹ̀ ní ìgbà tá a bá ti kí ìṣá ìtọ́sí tí tí alfajiro fi jáde wa huwa fi thuluthil akhir min al-layl afdal ṣùgbọ́n gbà tó lọ́lá jù òun náà ní nínú ní ìgbà ìdá kan nù dá mẹ́ta tòru ti gbẹ̀yìn tá a bá dá òru sí mẹ́ta tá a kó ìdá méjì tàkọ́kọ́ ìdá last one third of the night yẹn last part of the samadoru eh, sí mẹ́ta yàrá last part yẹn ìgbà yẹn ló ní ọlá an aisha radiyallahu anha qalat min kulli laylin qad awtara rasulullahi sallallahu alayhi wa sallam min awwali layl wa awsatihi wa akhirihi fantaha witruhu ila sahar. wọ́n gba látọ̀rọ̀ màmá wa sayida aisha yẹn ọlọ́nkú máa bá. wọ́n ní ní gbogbo òru pátápátá anabi sallallahu alaihi wasallam ó kí wítìrì min awali lẹ́yìn lákọ̀ọ́kọ́ ni arásìkò tánà ti kí wítìrì lákọ̀ọ́kọ́ òru wà àwòsàtìhì ó kì nígbẹ̀yìn òru wà áhìrìhì ó sì àmì sọ́rí wà àwòsàtìhì ó kì ní àárín òru yẹni pé anabi kí wítìrì lásìkò náà wà bẹ́ẹ̀ ó sì kì ní so yẹni pé ní gbogbo àsìkò mẹ́ta lákọ̀ọ́kọ́ òru anadeke kí wítìrì láàrin oke ó kí wítìrì oke òru ó kí wítìrì ṣùgbọ́n tí ipa tí wítìrì rẹ̀ wá máa parí sí òun náà ni àsìkò sahari nsáfà àti nígbà tó lọ́lá jù nìyẹn so ó túmọ̀ sí pé ìgbà máa parí rẹ̀ ni ní àsìkò sahari ẹ̀rí pé àsìkò sahari yẹn jáde àsìkò yẹn náà sì ni ìdá mẹ́ta àbí ìdá mẹ́ta nínú ìdá mẹ́ta ti ti òru ìdá kan ti gbẹ̀yìn nínú ìdá mẹ́ta tòru. ويستحب تعجيل الوتر أول الليل لمن خشي awala لا يستيقظ آخره ṣùgbọ́n ó jẹ́ súnà afẹ́ kéèyàn máa kájú kí wítìrì lákọ̀ọ́kọ́ òru sẹ́ni tí ń bá ń páyà tó wò ní jí nígbẹ̀yìn òru so situation yẹn yóò dìtàmì ìgbà wo fún yàn ẹni bá mọ̀ yìí pé yóò kò ní rọrùn fóun láti jí kírun nígbẹ̀yìn òru níbẹ̀ yẹn súnà ní ìgbà tó lọ́lá kó tó dáa jùlọ láti kí wútìrì òun náà ni kó máa kí ní àkọ́kọ́ òru ìyẹn ni pé ńgbà tó bá kírun ìṣá ìtàn kàmá yustahabu ta'khiruhu ila akhiri layl liman zanna annahu yastayqizu akhirahu gẹ́gẹ́ bó ṣe já sí pé afẹ́ àti súnà fún ni fún ẹni tó bá mọ̀ yìí tó bá mọ̀ dájú pé òun ó jí nígbẹ̀yìn òru kóun lọ wútìrì títẹ̀ lára di ìgbẹ̀yìn òru so bẹ́ẹ̀ yẹn bá ti wà ní ẹni bá mọ̀ yìí pé ah tó n bá ti sọ báyìí àti dìde yóò nira fún un àbí máa nira irú ẹni bẹ́ẹ̀ èyí tó dáa jù fún ni pé kó kí wí tìrẹ̀ kó tó sùn bá mọ̀ pé ah, alhamdulillah masha allah òun ò jí kírun lóru èyí tó dáa jù fóun ní kékeré kó lọ wí lára títí di ìgbẹ̀yìn òru ẹ̀rí lórí eléyìí anhu alayhi wa sallam متى تؤثر قال أؤثر قبل أن أنام فقال لعمر متى تؤثر قال أنام ثم أؤثر قال فقال لابي بكر أخذت بالحزم أو بالوثيقة وقال لعمر أخذت بالقوة وبا إبوايا لتدعو سيدنا أبي قتادة wọ́n ní dájúdájú anabi sallallahu alayhi wa sallam sọ fún sayiduna abi bakr báyìí pé mata tó fẹ́ ìrẹ abubakar radiyallahu anhu nígbà wo lọ́ọ́ máa kí wítìrì rẹ̀ ìgbà wo kí wítìrì kọ́lá an anam abubakar ní èmi kí síwájú kí n tó sùn mo kí mi lálẹ́ kí n tó sùn fakọ́lá umar tí wọ́n sọ fún umar tó umar ni wọ́n máa kí wítìrì kọ́lá anamu thumma ó tẹ̀ sayyiduna umar ní mò lẹ́yìn náà màá wá dìde màá kí wítìrì fakọ́lá lẹ́ abi bakri anabi wa sọ fún sẹ́yìn náà abubakar báyìí pé akásá bilhazmi aw biliwasẹ́kọ̀ anabi ní ìrẹ́ abubakar ọdí nǹkan tó wà fẹ́ nǹkan tó nípa ìwọ́dí nǹkan tó nípa mú wakọ́lá lẹ́ Umar ó wá sọ fún sẹ́yìn náà Umar báyìí pé akásá bilkuwa ìwọ́dí nǹkan tó lágbára mú anabi ní àwọn méjèèjì kò bí mẹ́rin kankan nù wọn. àti sẹ́yìn náà Abu Bakri àti sẹ́yìn náà Umar kò bu ẹnu àti ẹlẹ́nìí kankan kò bílẹ̀mù ẹnìkan pé àṣùrọ̀ ah, tó à ń kì yóò dàbí láka a ah, ah. báyìí ànábì yin àwọn méjèèjì ni so eléyìí ń bẹ nínú àwọn ẹ̀rí tó jẹ́ pé kò sígbà tí yóò lè kí wítìrì wítìrì ẹ̀ yóò máa lọ láfẹ́lì kọ̀ọ̀kan lásìkò kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí situation tó bá bára rẹ̀ á nínú wa Muhammad sallallahu alayhi wa alihi wa salam tánàbí sọ fún wípé rí i pé ọ gbọ́dọ̀ sùn àtìkọ́ fún wútìrì rẹ̀ irú Sayyiduna Abu Huraira ati nínú àwọn sàádé ànájì nínú àwọn nǹkan tánà sọ fún náà ní kí mádìí sùn àtìkọ́ náà fi irun duha kalẹ̀ rákà méjì lásìkò duha àwọn afáà ní Sayyiduna Abu Huraira ní gbogbo àbí lóru lóru máa jókòó láti láti àwọn wa iwa máa nira fún bóyá láti kí wítì rẹ̀ ńgbò tí yẹ pé ànábì ọlọ́run máa sọ wáyé kalẹ̀ fún ànábì padà má di pé ọ̀sùn àfikọ́ fún wítì rẹ̀ so that kò fi ní ti máa so àwa náà tá máa pé a nílé jí lóru àbí ìdíwọ́ kan máa ṣẹlẹ̀ sí wa lóru tá a fi ní kí wítì rí tó dáa ká kí lálẹ́ ká tó sùn so mọ́tà bá máa fà á láti kí ká wọ́n ní kana nabiyyu sallallahu alayhi wa sallam yusalli wa ana raqidatun mu'taridatun ala firasihi fa idha arada an yutir ayqadhani fa awtar fa awtartu mama wa sayyida aisha radiyallahu anha wọ́n anabi sallallahu alayhi wa alihi wa sallam yusalli nígbà míì àbí ó jẹ́ni tí máa kírun yóò máa kírun nulẹ̀ àwọn màtánà ibà kírun tí kí tahajjudi wà á nàrọ̀ kídàtún mọ̀ ọ̀sàrídàtún àlàáfíàṣì èmi ò jẹ́ ni tó sùn sẹ́yìn dáhùn ìṣẹ́lẹ̀ mi ó sùn tèmi tánà bí n kí mu kódà lórí ìtẹ́ ànábì gan ni màá lori lé lórí màá sùn lórí ìtẹ́ lórí bẹ́ẹ̀dì lórí ìtẹ́ ànábì ibẹ̀ ni màá láì dàn tí màá sùn lé lórí fáìdà àràdà àyè òtẹ̀rù tánàbí bá wá kí gbogbo òru tí ó kì tán lóru tí wá fẹ́ yẹn tó wá fẹ́ kí wítìrì àyè kázà ni yo wá jí mi fa àwòtárùtù èmi náà wá kí wítìrì bí sẹ́yìn dá àyíṣà sí máa ṣe nìyẹn so kéde pé obìnrin ò ní kí tahajù à ń padà bọ́ abẹ́ tahajù àti wítìrì à ń sọ̀rọ̀ nípa wítìrì lọ́wọ́ kéde pé obìnrin náà ní máa kí tahajù wítìrì nìkan ni ó máa kí àmọ́ nígbà míì obìnrin lẹ ó ti ṣe wàhálà nǹkan kan báyìí ṣá òun lè má lágbára àti irun téèyàn kí ní òru àmọ́ wítìrì yẹn nínú táàsì mẹ́tẹ́ ní wítìrì má kì gbogbo nkí yẹn kò ní jí sẹ́yìn tó bá di pé àsìkò wítìrì wá nígbà yẹn ni ó wá jí sẹ́yìn àìsàn lónà wá kí àwùjìrì àmọ́ kò sábúrú bẹ́ẹ̀ obìnrin náà ó kí sáájú níwọ̀nba tọ́lọ̀ máa fún lágbára láti lè kí ṣùgbọ́n tí ò bá lè kí tó àgbà pé wùjìrì nìkan náà àmì èyí tó dáa jù kódà kò sí pé rákà méjì máa kí ní sáájú ní kó wá kiri mẹ́ta márùn láti kò nídìí wàhálà púpọ̀ jù nígbèsí ayé ẹ̀ kò mú gbìyànjú láti máa kí àwọn ìrun ọ̀ràn ayan rẹ̀ àwọn násìlà tọ́lọ̀ ń bá fún lágbára láti yàn kó ọkọ rẹ̀ kó sọ àwọn tọ́lọ̀ ní kó sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàhálà irú àwọn hadith báyìí náà ni wọ́n rí ká àtọ́jú máa sọ irú ọ̀rọ̀ yẹn bó jẹ́ pé wà jẹ́ pé ànábì gan sọ nínú wàtọ́ àtúzáwùjáha níbi kan ní wàtọ́ àtúbáàláha ó ní kíìlà láha yawmal qiyamah udkhuli al-jannata min ayyi abwabiha shi'ti aw kama qala rasulu sallallahu alayhi wa alihi wa sallam àmọ́ tó ti bẹ́ẹ̀ náà a rí nínú àwọn obìnrin dáadáa tó yẹ pé ọ̀wá àmà ni wọn àwọn tí máa jíyan náfìlà lóru wọn a máa kírun náfìlà lóru dáadáa gan wọ́n sì máa gbáwẹ̀ ní ọ̀sán ṣòkóbìnrin máa lo eléyìí ká tèbítẹ́ ìdá ìṣá àǹgbà tánà bá fẹ́ kí nìkan ní máa jí so nídìí eléyìí òun ò ní kankan yà ní tó máa kí lóru so kóbìnrin máa kí násílà lóru nǹkan tó ṣe déédéé tó sì dáa náà ni wallahu a'lam so ni adadu raka'atil witr àwọn nọ́mbà òǹkà wútìrí tó yẹ kéèyàn òkè rákà mélòó ló yẹ ká kí ní wútìrí àkàlùlọ wútìrí rákà èyí tó kéré jù nínú òǹkà wútìrí máa kí wítìrì ní nọ́mbà èyàn lè kí ẹyọ kan ó lè kí mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kílẹ̀ rí lórí eléyìí an ibn umar radiyallahu anhuma anna rasulallahi sallallahu alayhi wa sallam qala salatul layli matna matna fa idha khashiya ahadukum as-subh salla rak'atan wahida tutiru lahu ma qad salla ah sayyidina abdullah ibn umar wọ́n ní anábì sallallahu alayhi wa sallam sọ báyìí pé irun òru meji meji ni àwọn àrùn òru meji meji làwọn máa kí wọn wọn lórí irun yìí àtà yóò wá káàkan péré wútìrí nìyẹn tí ó ti rùn láhùn máa kọ̀ sọ́lá yóò wá máa jẹ́ wútìrí fún un nípa nǹkan tó ti kí irun oru yàní èèyàn kí ní odd number èèyàn máa kí ní sẹ́ pé nígbà tí yàrá bá parí gbogbo ẹ̀ kò ní ṣe é pín sí èèyàn kí ẹyọ kan péré láìsí ò bá sásìkò àbókí mẹ́ta ó kí márùn ó kí méje ó kí mẹ́sàn ó kí mọ́kànlá ẹni gbogbo lè kò làwọn míì ti sọ wípé irun kò lóǹkà yìí tí yẹn bá lè àwọn irun kò lóǹkà àmọ́ ní gbogbo ìgbà àáwò bóòlù àná ti fi kí mélòó làná kí tá Allah. afáàní wa yajuzu an yu'tira bi salatin aw khamsin aw sab'in aw tis'in ó lẹ́tọ̀ọ́ kéèyàn kí wítìrì wítìrì mẹ́ta ìyẹn lè fi mẹ́ta rákà mẹ́ta kí wítìrì tó bá wù ó lè fi wákà márùn kí wítìrì tàbí rákà méje àbí rákà mẹ́sàn-án. عن عائشة رضي الله عنها قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثة وقال ترى ماما وسيدة عائشة رضي الله عنها wani alakoko afa ni ó lẹ́tọ̀ọ́ ká kí wítìrì ní mẹ́ta tàbí márùn-ún tàbí méje tàbí ní mẹ́sàn-án a lè ṣe gbogbo àwọn arákà ní wítìrì torí ẹgbà wá tá a rí gbà lọ́dọ̀ sẹ́yìdá Aisha tó sọ báyìí pé anábì sallallahu alaihi wa sallam kò jẹ́ni tó ṣe wípé tí máa ṣàlékún nínú Ramadan ni àbí nígbà míì tí èsì Ramadan tí máa lékún lórí rákà mọ́kànlá gbogbo òrùn tánàbí máa kí kèé lékún lórí rákà mọ́kànlá nínú Ramadan ni àbígbà tí èsì Ramadan ìyẹn ni pé anábì Ramadan ni tí èsì Ramadan rákà mọ́kànlá lọ bóò ní ti máa kí arba'an yóò kíráka mẹ́rin yóò kọ́kọ́ kíráka mẹ́rin falatas al anhusni inna wa tulihin má béèrè nípa bíraka mẹ́rin yìí bí ó ṣe rẹwà tó bí ìṣègùn tó yẹn ni pé máa farabalẹ̀ kì tẹ́pẹ́ ní ti máa ń rí ànábì tí máa fi ń gba ìgbé ah ẹni yìí farabalẹ̀ kírun lẹ́yìn náà yìí máa jẹ́ káwọn ìrun ráka yìí máa jẹ́ kógùn summa yusalli arba'an lẹ́yìn náà yóò tún wá kí mẹ́rin míì falatas al anhusni inna wa tulihin má béèrè nípa bíraka mẹ́rin ẹlẹ́ẹ̀kejì náà bí ó ṣe rẹwà tó bí ó ṣe dáa tó bákan náà bí ó ṣe gùn tó summa yusalli salasa lẹ́nà yóò wá kí mẹ́ta gbogbo ẹ̀ wà jẹ́ mọ́kànlá bára bí ṣe máa kí tàhájúdù rẹ̀ ni ìmá nínú Ramadan ni tàbí gbà tí èsì Ramadan níbi báyìí bí àdínsì bí asárì bí ẹgbà wá ìṣe wá wá ó wá mú àwọn àfáà àwọn ọ̀rọ̀ púpọ̀ lórí bára máa kí mẹ́rin alákọ̀ọ́kọ́ ni pé ànábì ma ké kéwú tó gùn lórí àwọn rákà mọ́kànlá tí ì máa kí àmọ́ dẹ́gbọ́n wáyé ti wá ni pé yóò kọ́kọ́ kí mẹ́rin mọ́ wàá béèrè bó ti dáa tó bó ti rẹwà tó mẹ́rin yẹn bí òwú àwọn yóò ṣe kí ìbẹ̀ nínú àwọn àfa àbí hadisi làwọn àfa ní ti sọ wípé èèyàn lè kí rákà mẹ́rin papọ̀ tí ẹ pé rákà mẹ́rin yẹn sálámà kan ni ó ṣe lórí rákà mẹ́rin yẹn àmọ́ nínú àwọn tó ní orí náà ni ibn a rahimahullah wọ́n ní kò rí bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ yìí kò túmọ̀ sí lóòótọ́ kíráka mẹ́rin ó ní okiraka ó lè túmọ̀ sí pé ó kíráka mẹ́rin nígbò kí mẹ́rin yẹn ó sinmi kó tó kí mẹ́rin mi yẹn pé ó kí méjì ó sálámà ó kí méjì ó sálámà pẹ̀lú masna masna ìpè ó kí méjì ó sálámà ó kí méjì ó sálámà so tó bá kí méjì tó sálámà tó kí méjì tó sálámà mẹ́rin nìyẹn yóò farabalẹ̀ yóò tún wá kí mẹ́rin ní in fact lórí yẹn làwọn àfa àbí àwọn mọ́sálásí ní sábà ń kí tahajjud àbí tá ń kí tarawih sábà kíráka mẹ́rin ó kọ́kọ́ farabalẹ̀ díẹ̀ náà ká tó tún wá dìde láti kí mẹ́rin ní ibùdó tó tẹ̀yìn ní àtàwọn àfa mi wọ́n ní rárá àlè kí ráka mẹ́rin papọ̀ àfi ká máa kí ní méjì méjì ká máa sálámà

ó wà lórí rákà ẹlẹ́ẹ̀kẹta ní sóbádé gbogbo mẹ́rin tó ní kíhùn ó ti wéyìn àmọ́ kákó sálábà lórí méjì ni tó méjì yẹn alihamudulilayi ó ti ní àǹfààní eléyìí tó bá lọ sọ̀rọ̀ alámi yóò bẹ̀ méjì mi ni ó ti ẹsẹ̀ wá wá kí wallahu alam so ọ̀nà kẹ́ni yẹn nínú àbánabìsẹ́ máa kí wítìrì ẹ̀ yẹn ni pé gbogbo orun òru rẹ̀ gbogbo ẹ̀ pátápátá kò wá níjú kíni kò ní ju mọ́kàlá yóò kí mẹ́rin yóò kí mẹ́rin yóò wá kí mẹ́ta wútìrí ẹ̀ wá jẹ́ mẹ́ta yóò fi jẹ́ yóò fi ṣe wútìrí rẹ̀. wà á lè ha kọ́ọ̀lá látọ̀dọ̀ mọ̀mọ́ wọn sẹ́yìn dá Aisha bákan náà ó ní kánà Rasulullahi sallallahu alaihi wasallam yusalli mina layli salasa ashara saraka. níbẹ̀ yẹn sẹ́yìn dá Aisha ní anabi máa kíra ká mẹ́tàlá lóru yóò ti rò min zalika bi khamsin kò wá ní ìjókòó lórí nǹkan kan lórí ìgbẹ̀yìn yẹn tó tí ẹ máa fẹ́ kí wítìrì márùn-ún ìgbà ní ìyẹn lè kí márùn-ún tí ò ní jókòó pé lẹ́yìn yẹn yóò ti wá jókòó nítorí wá sí tó bá wò ó lè máa kí ní rákà méjì méjì yóò kí rákà méjì méjì tó jẹ́ mẹ́fà yóò kí wítìrì gbogbo ó jẹ́ mọ́kànlá nítorí kíni sayida aisha radiyallahu anha àwọn náà náà bá pé ànábì àmì irun tànábì kìí ju rákà mọ́kànlá lọ àmọ́ nígbà ìwọ́n n'i rákà mẹ́tàlá àlàyé wà lórí ẹ̀ àlàyé náà ni pé rákà mẹ́tàlá tó bá fẹ́ pé mẹ́tàlá yẹn àwọn àlàyé pọ̀ táwọn afá ṣe nínú ẹ̀ náà ni pé méjì òun ni fi pé mẹ́tàlá fi kún àmọ́kànlá a ti kọ́kọ́ sọ yẹn ó irun súnà ti máa kí lẹ́yìn ìṣà tó ìṣà pé irun tó wà pẹ̀lú irun ìṣà àbí bẹ́ẹ̀ àwọn afáà mi ni àbóyá súnà tó wùdó ka tó kaba sálọ àlàkà ni ka kí irun raka méjì kó máa jẹ́ súnà fún àlọ́lá tá ṣe àwọn míì irun míì ti máa kí lẹ́yìn a padà bá a ṣe àlàyé lórí ẹ̀ ní sókídé ó lè jẹ́ mọ́kànlá ó sì lè jẹ́ mẹ́tàlá pẹ̀lú àwọn àlàyé tí àwọn àáfàá ṣe àmọ́ èyí tó pọ̀ jù tí mo ṣí náà ní pé kí ni mọ́kànlá àmọ́ tí ẹ bá kí mẹ́tàlá náà pẹ̀lú àwọn àlàyé tá a náà á lè sí wallahu a'lam. wà á ní àkọọ́lá látọ̀dọ̀ Sayyida Aisha bákan náà wọ́n tó sọ báyìí pé kunna nu'iddu lahu sallallahu alaihi wasallam siwakahu wa tahurahu fọyàbà àtòkùn lọ́ọ̀gùn máa ṣáá àyàbà àtàhù nílàlẹ́ sẹ́yìdá àìsà ni àwa máa pèsè kalẹ̀ fún ànábì ìyẹn ni pé orin tí ó rìn a ti sàlàyé sẹ́yìn pé tíyẹn bá jí nídàájí nǹkan tó yẹ kéèyàn kọ́kọ́ ṣe náà ni pé kọ́kọ́ bá ti jí ètò náà ni pé kọ́kọ́ rẹ̀ sọlọ máa ṣe nìyẹn bẹ́ẹ̀ a máa pèsè kalẹ̀ fún ànábì nǹkan tí ó

tó bá bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́kọ́ báyìí yóò máa kí lọ ni kò ní jókòó àyàfi lórí ẹlẹ́ẹ̀kẹjọ yóò kí ráka mẹ́jọ léra wọn yóò wá jókòó lórí ẹlẹ́ẹ̀kẹjọ yẹn fàyàkóró láha wáyà àmàdàhù wáyà lóòhù yóò wá jókòó yóò sì rántí ọlọ́run yẹn ni pé yóò ṣe tàṣàkù yóò sì rántí ọlọ́run yóò dúpẹ́ fọlọ́run yóò dẹ̀ sàdúà fún mayẹ́ni hadó wàlà yusalli yóò wá dìde fẹ́lẹ̀ kẹsàn-án àmọ́ kò ní sálámà mẹ́jọ yẹn ó jókòó ó ti táyà kò ní sálámà yóò wá dìde fún ẹlẹ́ẹ̀kẹsàn-án fún ma yàkó mufa yusalli sáà sáà yóò wá dìde yóò kí ẹlẹ́ẹ̀kẹsàn súnmà yàkùrù lórí ẹlẹ́ẹ̀kẹsàn yóò wá jókòó fà láha wàyà hamaduhu wàyà lèròhù yóò tún wá sí kíni yóò sì rántí ọlọ́run yìí rẹ yóò ti tàṣàwò yóò dúpẹ́ fọlọ́run yóò ti sàdúrà yusalim lẹ́nà yóò wá ka una ṣe pé yóò fún sálámà yẹn so lè kírun rákà kò ní jókòó ẹlẹ́ẹ̀kẹjọ ló ti jókòó ẹlẹ́ẹ̀kẹjọ yẹn kò ní sálámù yóò wá dìde yóò wá mẹ́yọ kan wá yóò wá sèkìnnì nígbà yẹn yóò wá sálámù. lẹ́yìn tó máa ṣẹlẹ̀ yìí tán tó mọ yusalli raka'atayn ba'da ma yusallim wa huwa qa'id ṣùgbọ́n tó bá ti báyẹn yóò wá jókòó yóò wá tó kíráka méjì ní tó sì wà ní jókòó yóò méjì òní kí wítìrì máa jẹ́ gbẹ̀yìn ìgbẹ̀yìn ìrún téyìn òkè lóru ṣùgbọ́n kò sá burúkú àlè kírun lẹ́yìn wítìrì lápèjúwe ẹni tí kí wítìrì ẹ̀ lálẹ́ kó tó sùn ó wá jí lóru olóòkì súnà tó wòdò àbí ìrún tó bá ṣẹlẹ̀ tó yẹ kó kí ní òru yẹ àwọn míì ó sọ yìí pé tí ẹ̀ bá ti kí wítìrì lóru tó bá fẹ́ jí kírun àmì tó bá ti kí lálẹ́ tó bá fẹ́ jí kírun lóru wọ́n lè wítìrì yẹn yóò wá kẹyọ kan yóò wá sọ ní ṣáfù kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ̀yán lè kírun lẹ́yìn wítìrì alẹ́bí náà máa kí bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam àmọ́ àǹtọ̀rí ìkìlẹ̀ àbọ̀lẹ́yà ètò lọ́lá jù òun náà ni pé kó jẹ́ pé wítìrì yẹn ni ó jẹ́ ìgbẹ̀yìn òru àmọ́ tí nǹkan kan bá múni láti kírun lẹ́yìn wítìrì yẹn àwọn afáàní kò sí aburú mbẹ̀ wallahu alam òun náà láti kà ànábì náà máa kírun lẹ́yìn wítìrì wallahu alam. ìhìdá raka a ó ní eléyìí wá jẹ́ raka mọ́kànlá lápapọ̀ ya bunayya ó ní ọmọ mi yẹn ni pé sẹ́yìn fún sàádé tó gba àbẹ́ni tó gba àmìnà fún àní tó gba ọ̀rọ̀ yìí ní ọ̀dọ́ rẹ̀ ó ní ìrọmọ mi falama asana nabi yìí sallallahu alaihi wasallam nígbà tí anabi wa lọ́jọ́ lórí tọ́dún asanabi lọ́dún lórí yẹn ní pé tanabi dàgbà wà sádàkù láhàm tó wá di pẹ́ni tó lẹ́ran lára tó sara áwọ̀ sara fi sábà yìí yín wá máa kí wítìrì méje yẹn pé méje nínú tí ó kì wà sánà àfẹ́ràn kàtẹ́ ní mẹ́tìlá sọ yóò wá sọ lórí raka méjì gẹ́gẹ́ bó ti ṣe ibi tàrà kọ̀ọ̀kan yẹn ní raka méjì tí ó kì lẹ́yìn méje yìí yóò tún wá jókòó bó ṣe jókòó kì tó kì ní ẹ̀yìn mẹ́ta yẹn fàtílẹ̀ ká tẹ̀sẹ̀ ó wá án ọmọ mi. so ó túmọ̀ sí pé wótìrì àbí tahajù gbogbo irun òrùn sára máa kí ó pọ̀ jù ní mọ́kànlá tàbí mẹ́tàlá àmọ́ kí mẹ́sàn rè yẹn àfáàní fàáìn áwùtara bíi sàláàtì téèyàn bá fẹ́ kírun wájú wítìrí mẹ́ta fẹ́ẹ́ mẹ́ta ló fẹ́ kí kọ́ra àfihìn náà yóò wá ké lórí mẹ́ta yìí ma huwa makorun fi hadal hadith níta fẹ́ sọ níbi hadith afẹ́ kan tó bá fẹ́ kí ní mẹ́ta nìyẹn tó bá fẹ́ rẹ́ka mẹ́ta nìyẹn fẹ́ kí ní wítìrí ntí ó ké lórí ẹ̀ òun náà fẹ́ ká yìí anibul abbas radiyallahu anihuma wọn gbọdọ̀ sọ̀rọ̀ ibùn abbas yọ kana rasulullahi sallallahu alaihi wa sallam yakra'u fil witr anabi jẹ́ tí máa ké lórí ìrun wítìrì ìyẹn lẹ́yìn fatiha rákà àkọ́kọ́ ti sábì hisma rabbika al-a'la yóò ké sábì hisma rabbika al-a'la lórí rákà àkọ́kọ́ lẹ́yìn fatiha wa qul ya ayyuhal kafirun bákan náà yóò ké qul ya ayyuhal kafirun lórí rákà kejì lẹ́yìn fatiha wa qul huwa allahu ahad yóò wá ké kúlúhù wà láwù ahánú lórí rákà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn fàtà fi rákà àtàràkà lórí lori raka yẹn ni pé lórí rákà àkọ́kọ́ lẹ́yìn fàtà sábẹ̀ bi rọ̀bíkàlà àlà rákà ìkejì lẹ́yìn fàtà kùlìyà ayú alákàfíròn rákà kẹta lẹ́yìn fàtà wọn náà ni kúlúhù wà láwù ahánú ìyẹn tánàbí kí sòtí kí lórí wítìrì àwọn kí nẹ́sì kan kò sọ fún apẹ́ kéwúntà ma máa ni nítorí ma ke lori eléyìí tàbí ìwà ní ma wallahu a'lam lórí rákà ẹlẹ́ẹ̀kẹta yìí nígbà míì ètò wa ma fi kun fálàkì atina náà ama ke máa ké kul lori ahad lórí rákà di last rákà ẹyọ kan ama àmọ́ nígbà míì yóò wá ké fálàkì àti náà kún kul huwallahu ahad yóò wá jẹ́ sóra mẹ́ta tí ó ké lórí rákà àtìgbẹ̀yìn bó ṣe dá kéèyàn náà máa nígbà míì yóò ké kúlú aláwọ̀ nìkan nígbà míì á ké àfàlàkàtì láti pẹ̀lú ẹ̀ lẹ́yìn náà rákà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ tí ẹ̀ bá fẹ́ kí wítìrì mẹ́ta afirika lẹ́ẹ̀kan nípa pé wítìrì márùn sára ju bá fẹ́ kí jòkó yóò kí márùn papọ̀ ni mẹ́ta náà èèyàn lè kí papọ̀ tó bá fẹ́ kí mẹ́ta tí ó kí rákà àkọ́kọ́ rákà kò ní jòkó orí rákà ni ó ti jòkó tí ó tẹ̀lé táyà nígbà wa tó sálámà àmọ́ àgbọ̀dọ̀ kí mẹ́ta káwá ké méjì káké méjì kájókòó kámọ̀ wà á sálámà sábà jókòó lórí méjì alẹ́ kí méjì kájókòó òun náà sì ló dáa jù tàbá ké méjì àjókòó yà sì tàṣákó á sálámà àwọn amẹ́lẹ̀ kẹta wa tàbí káké méjì ẹ̀ta papọ̀ wallahu alam ibi tí a ó ti dúró ní òwúrọ̀ yìí ni ọlọ́mọ́sàbà san àfa alẹ́sùn lóore kó jẹ́ kó yá wa náà débi wọ́n ti ń sàlàyé ẹ̀ wa lọ assalamu wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullah. dábòó ibi tí wọ́n ní dábàá mọ́ wá pé sáà bí wá jí tó bá jí mẹ́sàn-án lórí jòkó tó tún mú méjì wá sórí ìjòkó ni àná ti ti ti ló ti kíra ká méjì yẹn ni àbí àbá sọ pé yóò ké bó ṣe yẹ kó kí lórí ìdúró ìdúrà ní lórí ìdòkó láti ní bá jòkó lórí ìdòkó tí wọn á mú méjì wá lórí ìdòkó ni àwọn ti mọ sí. bẹ́ẹ̀ni tó bá kí tó bá pé ní mẹ́sàn-án ló kí yóò kí mẹ́jọ tẹ̀léra wọn mẹ́jọ yẹn yóò wá jòkó yóò ṣe tàṣàkù kò wá ní sálámà yóò wá dìde yóò wá múra tẹ̀lé ẹ̀kẹsàn wa yóò tún wá jòkó yóò ṣe tàṣàkù nígbà yẹn yóò wá sálámà nígbà bá sálámà yẹn yóò wá jòkó láti kírun orí ìjókòó ní ó ti kíráka méjì ni kò ní kí yẹn orí ìjókòó ní ó ti kíráka méjì ni yóò tún wá ti tàṣáwó yóò wá sálámà gbogbo wá jẹ mọ́kànlá papọ̀ ìgbà míì yóò kí méje nídùú lẹ́yìn náà yóò wá kí méjì níjókòó yóò wá jẹ mẹ́sàn papọ̀ alam bẹ́ẹ̀ kí

wítìrí yẹn àwọn àfáà ní ìyàpẹ̀nu lórí ẹ̀ ìbẹ̀ nínú àwọn àfáà wọ́n sọ wípé tí àsùbá ò bá sì tó yóò kí wítìrí yẹn kó tó kíra kàtà alifájì yẹn ni pé wọn ò tí ì gbẹ̀rùn àsùbá yẹn tó bá ní táìm láti kí wítìrí yẹn kó tó di pé àwọn kírun àmì àwọn kírun àsùbá tí ó ti ráyè kíra kàtà alifájì kó tó di pé wọ́n gbẹ̀rùn àsùbá wọ́n ní yóò kí wítìrí yẹn àwọn afáà míì ní rárá kò lè kí wútìrí yẹn so àwọn tó sọ wípé yóò kí wútìrí yẹn tásìkò bá wà ìyẹn ni wípé arínú àwọn sàábé tẹ́ pé wọ́n máa kí wútìrí yẹn àmọ́ wọ́n ní wọ́n yìí kí ní àdá wọ́n máa san padà ní wọ́n san wútìrí yẹn padà so tó nàbá lọ́pọ̀ tó ti jà sísẹ́ padà àmọ́ àwọn tẹ́lẹ̀ kò ní kí wọ́n wá ní pé á padà sí bá nàbí ṣe máa ṣe nì bó làrá ti ṣe máa ṣe tó bá mí ìsìrò ìgbà tí máa kí ìpadà náà ní pé síwájú nígbà tó rò bá yọ kí zúrù ó tó so èyí tó dáa jù òun náà ni pé tí ẹ̀ bá míìsì wútìrí lóru yóò wá fi kalẹ̀ tó rò bá yọ lásìkò jù ha ẹ kí zúrù ó tó tó ó lọ́pọ̀ tó títí àtìkì láti láti di aago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá sí aago bíi aago méjìlá ó lọ́pọ̀ tó títí àtìkì ṣùgbọ́n tó máa fẹ́ kí nígbẹ̀yìn wá ní kí tọ́lájẹ́ bẹ́ẹ̀ sàn ni yóò kì mẹ́wàá kò sáà ní kì ní odd number yóò kì ní méjì méjì ṣáà tí fìwájú ẹ̀ ṣáà pèsè ọ́ àmì even number wallahu alam àmẹ́yìí tó dáa jù tá a fa ṣàlàyé rẹ̀ ni pé ká tẹ̀lé bá nàbì ṣe máa ṣe torí pé ànábì tó bá méjì lóru ìtì máa ṣe náà ni pé yóò kì padà ní ọ̀sán sòtí ẹ̀ bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tẹ́lá yóò kì ní pé ń san padà yẹ́ bá ti ráwọn sàádé náà sára máa ṣe irú ẹ àmọ́ tá a bá fẹ́ ti kalẹ̀ ní àbánabi ṣe máa ṣe é ṣe níbẹ̀ a kì ní ọ̀sán kí zúrò tó tó àmọ́ àní kì a kì ní ṣọ́fẹ̀ wallahu mo dáhùn béèrè ní náà